الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك بفهم لدعواتي الله سبحانه وتعالى lórí dídá wa sí àti ṣiṣẹ́ wa kù lórí ilẹ̀ látàrí ti Islam abẹ́ Allah subhanahu wa ta'ala kójọ wa jàre kó má yọ wa ní dáírà Islam inshallah ta'ala láàárọ̀ ìyá tó ní kárànbára wa létí nípa àwẹ̀ tààmọ̀ sí àṣùrà àwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù Muharram èyí tí ò ní di ọjọ́ kẹwàá nù oṣù muharram ti ọdún fourteen forty eight hijira fún àwa tí ọlọ́run ká dára ká mọ̀ ìpè òní ní ọjọ́ kẹwàá aṣúrọ́ nínú oṣù muharram tàbí àmọ́ ṣùgbọ́n lọ́nà kan àbí lọ́nà míì ọlọ́run ká dára fún wa láti jẹ sàárì tàbí àti ẹ̀gbọ́ pé àwẹ̀ kankan wà táwa ń gbọ́ báyìí àǹfààní sì wà fún wa láti gba àwẹ̀ yìí pàápàá jùlọ fún àwa tọ́lọ́run ò ká dára pé ká ti jẹ nǹkan kan láàárọ̀ yìí tó bá tiẹ̀ jẹ́ pé a ti fọyín a ti fọnù kì bá jẹ́ ọṣẹ fọyín la lò tá a mọ̀ sí toothpaste àbí pákó la jẹ tá a mọ̀ sí chewing stick èyí yòówù nú ẹ̀ èyí yòówù nínú toothpaste nínú ọṣẹ ìfọyín èyí yòówù nínú àwọn pákó chewing stick tá a jẹ tá a lò tá a bá ti gbé mi tá a mú mi tá a jẹ nǹkan kan dásìkò yìí tá à ń gbọ́ yìí ìgbàláàyè wà fún wa láti gba àwẹ̀ náà torí àwọn ìdí wọ̀nyí nínú àwọn ìdí alákọ̀ọ́kọ́ ni pé ààwẹ̀ aṣúrọ̀ ìgan níjọ́ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó kéde ààwẹ̀ yìí láàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà ni wọ́n jí lẹ́ni tí kò mọ̀ wípé ànábì ti kéde ààwẹ̀ àwọn míì ò tí ì jẹun àwọn míì sì ti jẹun àwọn tó jẹun níjọ́ náà wọ́n ṣe imsak níta ń pè ní imsak ni pé wọ́n kẹnu ró wọn ò jẹun mọ́ títí ìṣìnà èyí tó fa imsak yìí ìkẹnuró wọn lẹ́yìn tí ti jẹun wípé lọ́jọ́ náà lọ́hùn ààwẹ̀ aṣúrọ̀ yìí ó jẹ́ ọ̀ranyàn dandan gbà ààwẹ̀ Ramadan ló wà níjọ náà èèyàn ò lè máa jẹun nígbà tí àwẹ̀ ọ̀ranyàn wà ṣùgbọ́n ní kété tí àwẹ̀ Ramadan dé tọ́lọ́n pàṣẹ rẹ̀ kútìbà alaykumus siyam kama kútìbà ala alladina min qablikum la'allakum tattaqun ó ní àwẹ̀ Àṣúrà wá di ètí kìí ṣọ̀ranyàn mọ́ ṣùgbọ́n síbẹ̀ ìmọ̀ wọn àbí àwọn tó ń gbààwẹ̀ tí ò tí ì jẹun ìyẹn fi hàn wípé a lè gba àwẹ̀ yẹn láì ti jẹ sàárì láì jẹ sàárì rárá ẹlẹ́ẹ̀kejì ni àwẹ̀ tata wà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó bá jí tó bá béèrè lọ́wọ́ ìyàwó Aisha radiyallahu ta'ala anha kúkí láàjẹ láàárọ̀ yìí tí ìyàwó Aisha bá ní oṣù ń tàbí àwọn ará ilé ní kò sùn ń alábìwá yóò sọ pé ìdẹ nígbà náà ìmẹ̀sọ́ imu òun náà ti di ẹni ń àìsí oúnjẹ tí òjíṣẹ́ ńlá Muhammad fẹ́ jẹ láàárọ̀ ó sọ di ẹni tó tún gbà àwẹ̀ tó fi hàn wípé kò sí nínú ọ̀ranyàn ààwẹ̀ tí ṣe tàbí ààwẹ̀ tí èso ọ̀ràn yàn lé wa lórí ká gbà kò sínú májẹ̀mú rẹ̀ pé a gbọ́dọ̀ jẹ sàárì gẹ́gẹ́ bá a ṣe rí nínú ìṣesí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam tá a sọ yìí wípé tí kò bá sóúnjẹ nígbà míì ànábì ó sọ ọjọ́ náà di ọjọ́ tí yóò gbà ààwẹ̀ ìdán tó bá rí bẹ́ẹ̀ àjẹ́ pé àwa tọ́lọ́run tí ìkádàrá ká jẹ nǹkan kan láàárọ̀ yìí a sì láǹfààní láti gba àwẹ̀ àṣùrọ láì jẹ́ pé a jẹ sàárì tọ́lọ́run bá kádàrá bẹ́ẹ̀ àwẹ̀ ọ̀ranyàn ti Ramadan nìkan òun ni májẹ̀mú ká pinnu pé a ó gba àwẹ̀ lọ́la wà fún ṣáájú kí fájìrì tó yọ a sọ pé ìpinnu a ò lo gbólóhùn náfìlà a ò lo gbólóhùn àníyàn a sọ pé ká pinnu nítorí pé tá a bá ti sọ̀rọ̀ àníyàn ẹlòmíì nàwa ìtù ní òrùpa ń sọ nàwa ìtù kìíní kan <laughs> rárá ìpinnu àdìsọ́kàn láti ní ìpinnu pé màá gba àwẹ̀ lọ́la kò sí nínú májẹ̀mú àwẹ̀ tí kìí ṣe àwẹ̀ aṣọ́rọ́ ni kìí ṣe ọ̀ranyàn ọlọ́run kò ṣàánú eléyìí látún fi ṣe wá lójú kòkòrò gbogbo àwọn atọ́lọ́run ọ̀kadàrà pé ká jẹ sàárì lónìí tá a sì ní ìpinnu pa fẹ́ gba àwẹ̀ yìí tẹ́lẹ̀ ìyẹn àwẹ̀ aṣúra tòní ṣùgbọ́n a ò tí ì jẹ nǹkan kan a ò tí ì mu nǹkan kan bó tilẹ̀ pé ó ṣeé ṣe ká ti fọnu ká ti fọyín bóyá a lo ọṣẹ ìfọyín tá a mọ̀ sí toothpaste èyí yòówù nínú ẹ̀ tàbá jẹ pákó tàbá rún pákó èyí yòówù nínú ẹ̀ tàbá ti gbé mi tàbá fẹ́ àṣìlè gbà àwẹ̀ yìí lẹ́ni tó ń ṣojú kòkòrò ń tànà bí sọ nípa àwẹ̀ àṣùrọ̀ wípé òun nírètí pé ọlọ́run ọba bá wa fi pa àwọn ẹ̀ṣẹ̀ wa ọdún kan sẹ́yìn yóò bá fi parẹ́ yóò fi hà dànù. hada wallahu ta'ala a'lamu ọlọ́run kò ṣe ìbáàdà nírọ̀rùn fún wa kó sì gbà á níjọsìn fún wa kó sì san wá lẹ́san olórí bàǹtàbàǹtà lórí ẹ̀. السلام عليكم ورحمة الله وبركاته